إنه من يهدي الله فلا مضل له ومن يدلل فلا هادي له ونصلي ونسلم على خير خلق الله محمد بن عبد الله صلوات ربنا وسلامه عليه فإن مما لا شك فيه أن ساءة آتية لا ريب فيها كما أخبر بذلك ربنا تبارك وتعالى في غير ما موضع في كتابه وقد أخبر الرسول الأمين صلى الله عليه وسلم في غير ما حديث أن قيام القيامة ومع ذلك إنه لبين أن القيامة أو الساعة أو القارئة أو الحق أو الخبر العظيم أخبر صلى الله عليه وسلم أن هذه قائمة وأخبر كذلك أن هذا من أمور الغيبية لا يطلع عليه ملك مقرب ولا نبي مرسل لكن مع ذلك بين لنا أن هناك أمارات وأشراط تدلنا دلالة واضحة أن الساعة اقتربت أو أن الساعة قد قامت وهو صلى الله عليه وسلم قسم هذه الأشراط إلى قسمين هناك أشراط الصغرى وهناك أشراط الكبرى والفرق بينهما الصغرى منها ما قد وقع ومنها ما سيقع ومنها ما يستمر وقوعه إلى قيام الساعة أما أشراط الساعة الكبرى فإذا وقعت إحداهن قد قامت القيامة وإن شاء الله سنتناول في خطبتنا اليوم بعض هذه أشراط بكلام نسأل الله تبارك وتعالى التوفيق أرجو فون الله بالك يا ọba tí gbogbo ọpọ tó tọ́ fún atọ́rọ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run fún aṣíwájú wa ọ̀gá wa adọ́mí muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ọlá náà kó rọ kiri káwọn sàábé àwọn ará ilé ìṣẹ́lá musallam àti gbẹ̀n tó bá tẹ̀ lójú pọ̀nà tí ànúsọ̀sám là kalẹ̀ tí dọjọ́ kẹyìn inú tí ò sí ròyìn bẹ́ẹ̀ tí ò sí rújú bẹ́ẹ̀ òun ni pé ilé ayé wa yìí ó ń bọ̀ wá parẹ́ min al-muttafaq alayhi bayna bani bashar nínú tí ẹnúfẹ́ kò lè lórí lọ láàrin ọmọ ànábì adam àwọn nasara christians àwọn ọgbà pẹ̀lú ilé ayé parẹ́ àwọn yahudi the same thing even àwọn scientists àwọn jẹ́ atheists táwọn ọmọ ọlọ́wọ́n bá lékeọlá àwọn náà ní pé no the universe is finite it will definitely come to an end one day àwọn mùsùlùkún àwọn ẹlẹ́bọ̀ kọ̀ọ̀kan taariru wọn náà tí wọ́n pera wọn mùsùlùmí nìkan lọ́gbà wọ́n pé ilé ayé mọ́ nínú àwọn tó nírú àdìsọ́kọ̀ báyìí òun ni arákùnrin táwọn máa ń sábà gbórúkọ ẹ̀ káàkiri pé ló wà lára wọn muslim scientist wọ́n ń porúkọ ní ibnu sina avicina ibnu sina gbàgbọ́ yí pé ilé ayé yìí bí ò ti ní parí bí ò ti ní bẹ̀rẹ̀ náà ni ò ní nópin so àwọn kékeré nù wọn àwọn ọmọ ẹ̀dá tí ó gbà pé ilé ayé ó parẹ́ ni àwọn wọ̀nyí àdìsọ́kàn gbogbo mùsùlùmí òun ni pé ọjà wa yìí ń bọ̀ wá ná ọjà tá ń ná yìí ń bọ̀ wá tán kì wá ṣe ti kú nìkan gbogbo ń tá a mọ̀ tí ń bẹ ní ó parẹ́ tí ó ṣẹkọ ọlọ́run ọba àlékẹ́lá nìkan ṣoṣo ìwà parí ilé ayé yìí ọlọ́run ọba àlékẹ́lá fi pamọ́ fún wa ó wà lára ń tá ń pè ní raibiyat àwọn kọ̀kọ̀ ń tá ń pè ní kọ̀kọ̀ yìí kò sẹ́ni tó mọ̀ lánàbí yun mursal wàlá la nabi la malakun murs la nabi mursal wala malakun mukarrab malaika kan tó tọ́lọ́n ba àlekẹ́lá mùsùlùmọ́ wọn ni ó ti jibril alayhi salatu wa salam àbí kó jẹ́ ànábì kan tọ́lọ́n ba àlekẹ́lá yàn láàyò kò sẹ́ni tó mọ̀ tó ẹgbà dárúkọ àfa kan ní sẹ́nu pé ẹ kórìíra àwọn àfa ìlẹ́bí ń sọ bá dárúkọ bí sheikh eh, ahmed tijani ó mọ̀ àbí sheikh niyasi ó mọ̀ nígbà ẹ kórìíra àwọn àfa yẹn ni ó ti muhammad sallallahu alayhi wa salam kò ní mọ̀ ń pa ẹ̀ ọlọ́run ba àlekẹ́lá sọ fún ẹgbẹ́ bá fẹ́ bá kọ̀ gbogbo ilé ayé ni ó parẹ́ ó sọ fún wa nínú suratul hajj pé wa anna sa'ata atiyatun la rayba fiha ilé ayé ń bọ̀ wá parẹ́ tí ò sí dáùtì mẹ́ kò sí ròyìn ròyìn mẹ́ yóò parẹ́ ni ọlọ́run bá dìgbà sọ fún wa nínú suratul waqi'a idha waqa'atil waqi'a laysa li waqa'atiha kadhiba tabatẹ̀ wá ka àwọn ọ̀gbẹ̀yìn Qur'an táǹkù ní àmà ọ̀pọ̀lọpọ̀ àwọn áyà yìí ọ̀rọ̀ pẹ́lẹ́ yóò parẹ́ lọ́lọ́run bá àlekẹ́lá sọ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orúkọ ọlọ́run bá àlekẹ́lá pé ìparẹ́ ayé alwákíá alghashia alqaria alhaqa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nínú mọ̀ kọ̀kọ̀ ni tẹ́nìkan kò mọ̀ àfọlọ́run bá àlekẹ́ọlá kílẹ̀ rí eléyìí ọlọ́run bá àlekẹ́ sọ fún mọ́ sallallahu alaihi wasallam suratul araf pé sọ fáwọn èèyàn ìrẹ́ mọ́ mọ̀ sọ fún wọn pé tó bá jẹ́ pé mo mọ kọ̀kọ̀ ni lastakthartu minal khair gbogbo dáadáa lọ́pọ̀lọpọ̀ ní ìbá ní wà máa masaniya so aburú kan bá ti máa Jibril alayhisatu wasalam tó wá bá nàbí sàlám ní kó èèyàn tó wá bẹ̀rẹ̀ sí ṣe ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni pé akhbirni ani sa'a sọ fún mi ìgbà onílẹ̀ yóò parẹ́ tó ẹgbẹ́ àdọ́sí sàmọ́ ní kò bá nígbà 15th ah, of February 2014 ni oníkálukú ọba ti dágbére kó tó kú ní pẹ̀tọ̀ ilé ayé parẹ́ lé ní o anúsà wọn fún jìbìlì sí pé man mas'ulu anha bi a'lam minas sa'il àtẹ́ntó ń bèrè lọ́wọ́ ẹni àtẹ́ntà ń bèrè lọ́wọ́ ẹ̀ kò sẹ́nì kankan tó nímọ̀ ń pa ní pé inna Allaha indahu ilmus sa'a ọlọ́run bá lékè ọlá ó fi ọjọ́ tílé ayé ó parẹ́ ó fi ṣàrẹ̀ ní bára ìbáṣọ́ wọ́n sọ ó wà lára tó fi pamọ́ fún gbogbo èèyàn òun nìkan ló nímọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀ yìí bá kílẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn láwọn ọdún kan díẹ̀ sẹ́yìn tẹ́nìkan ní bí south korea àbí japan àbí bolo ti wá tó ní pé ọjọ́ wednesday ilẹ̀ yóò parẹ́ aráwọn èèyàn tó gbogbo tó ní báńkì lọ gbà tó fi jẹun pé tà tábà tó wà tẹ̀ ti parẹ́ òun tí àwọn ti náà gbowó òun tán nígbà tí ilé ayé wa pa lọ́jọ́ Wednesday ibi bá dé bó ṣe wá jẹ́ pé kọ̀ọ̀kọ̀ nìyí anábìsọ̀sọ́ àwọn atọ́ wa níka ayé pé àwọn àmì kan wà tí ó mọ̀ ṣẹlẹ̀ tí ó mọ̀ sọ fún ayé pé a ilé ayé ti ń súnmọ́ bọ̀ kó wa parẹ́ nínú hadith tá sọ síwájú nínú hadith Jibril yìí alayhi salam ìgbà tí Jibril béèrè lọ́wọ́ ẹ̀ tó ní pé òun ò nímọ̀ ń pa ẹ̀ àtẹni tó ń béèrè àtẹni ń béèrè lọ́wọ́ ẹ̀ ó wá ní akhbirni an amaratiha ṣàlàyé fún mi kí làwọn àmì ìpínlẹ̀ yóò parẹ́ ṣẹ́sílà wá ṣàlàyé àwọn mi kan nínú hadithi yìí nínú gbogbo tíra súnà pátá ìtumọ̀ tíra súnà ni pé àwọn tíra tí wọ́n kó hadith anabi ṣẹ́sílà mú jọ kò séyìí kan nú ẹ̀ ní bá àwọn ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ nínú sọ́yìn bukhari abba kitabu fitan nínú sọ́yìn muslim kitabu fitan wal malahim orúkọ tí wọ́n sábà máa ń pè náà ní kitabul fitan kitabul ashrat sa'a imam nasa'i ló pe tiẹ̀ ní kitabul isti'adha wọ́n kọ̀rọ̀ wá ń pa dajjal wọ́n kọ̀rọ̀ wá ń pa ibi tó gbà tó ń jáde láti ibi títí tí máa ń wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn afáwa kó gbogbo àwọn àdífì jọ wọ́n ní pé àwọn àmì ọpísọ́nà méjì aláwọn kan wọ́n pọ̀ ní ṣúgọ́rọ́ àwọn àmì pílẹ̀ yóò parẹ́ wẹ́wẹ́wẹ́ kéékèèké àwọn kan à ń pè wọ́n ní kóbọ̀rọ̀ àwọn àmì gbòǹgbòlà gbòǹgbòlà ńláńlá tó gbé tó bá ti ṣẹlẹ̀ báyìí àmọ́pá ilé ayé ti ń bọ̀ parẹ́ lélẹ̀ ìyàtọ̀ láàrin àwọn àmì kéékèèké àtàwọn àmì ńlá ni pé àmì kéékèèké arínú wọn tó ti ṣẹlẹ̀ arínú wọn tí ó ṣẹlẹ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ lọ bẹ́ẹ̀ nínú ẹ̀ tó ti ṣẹlẹ̀ ni pé òṣèṣàlám ní pé ìmọ́lẹ̀ kan ó tàn iná kan ó tàn bidaya wa Nihaya àwọn kan mọ̀ ṣẹlẹ̀ títí títí tí lẹ́yìn náà lára ohun tí ó fi yàtọ̀ síra wọn ni pé àwọn àṣírọ́tù sàṣùgọ̀rọ̀ àwọn àmì kéékèèké yìí ó lè jẹ́ pé kì ṣe gbogbo èèyàn ni ó mọ̀ àwọn kọ̀ọ̀kan ni ó mọ̀ ṣùgbọ́n àwọn àmì ìpínlẹ̀ yóò parẹ́ táwọn jẹ́ àṣírọ́tù sa alkobra tí kan nú ẹ̀ bá ti ṣẹlẹ̀ báyìí àwọn yòókù tẹ̀lera wọn ni anabi sọ̀sọ́lá mú ròyìn ẹ̀yìn pé ó dá ìgbà tó ẹ pé i pé gbogbo ọmọ ni ó ni ni ó dá a lẹ̀ èyí tí ó já ọkọ̀ nínú àwọn àmì ńláńlá yìí ó ní huruju masihi dajjal dídajjal yóò ti jáde so ìyàtọ̀ láàrin àwọn alamatusa akubro àti sugro ní ilé lára ìyàtọ̀ ní pé àwọn àmì pílẹ̀ yóò parẹ́ tó ti tóbi yìí tó bá ti ń ṣẹlẹ̀ gbogbo èèyàn dé wọn mọ̀ pé ah in terms of salam jù yìí òun bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ yìí <clears throat> nínú àwọn tó ti ṣẹlẹ̀ nínú àwọn alamatusa sugro òun ni ìgbédìde ànábì sàlám gangan torí pé ànábì sàlám ní pé bu'istu ana wa sa'aka hatain ìgbédìde mi muhammad sallallahu alaihi wasallam àti ìpín ìparẹ́ ilé ayé ó dàbí ìka méjèèjì yìí ó wá fi kẹ̀kúra wọn àwọn afáà ní pé torí ẹ̀ islam tánàbì sàlám àwọn lárúbáwá máa sọ pé kullu ma huwa atin fahuwa qarib gbogbo tí má ti ń bọ̀ ó súnmọ́ dẹ́dẹ̀

yakhruju akhir zaman qawmun ahdathul asnan wa fi riwayatin hudathaul asnan sufahaul ahlam yaqra'una alquran walakin la yujawi sarqiyahum wa yaquluna min min qawli khairil bariyah yamrukuna min ad-din kama yamruku sam min ramiya tilaye bá ń bọ̀ wá parẹ́ anúsàn gbáwọn kan jáde hudathaul asnan ọ̀dọ́ ni wọ́n jẹ́ sufahaul ahlam àwọn òròrí wọn ìròrí òpònú ni wọ́n ní ó ní yaqra'una al-Qur'an ay yahfazuna al-Qur'an láyò ìṣẹ́lá sàlám tí ó máa fẹ́ sọ pé ní èèyàn ha Qur'an wọ́n ní pé qara al-Qur'an awwa qari al-qurra wọn kì í sábà máa ń pè wọ́n ní hufaz yaqra'una al ay yahfazuna al-Qur'an ọ̀pọ̀lọpọ̀ ni ó ha Qur'an sí orí wọ́n sì mọ̀ mú àdífì wá ní pé Qur'an tí wọ́n ń ka yìí wọn gbọ́yé láyú jáwí sọ̀rọ̀kíyàhùn kò kọjá ẹnu wọn tí wọ́n fi ń ká yẹmùrùkú náà mí náà dín wọ́n máa jáde kó òun ẹ̀sìn kàmá yẹmùrùkú sàmìnà rọmìyà bí ọfà ti ń jáde níbi tá a bá ta sí. àwọn eléyìí làwọn khawarij tí ìtàn wọn tí ó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ tí a mú wa ń ni pé láyé ànúṣe sàm ní ànábì ti rí irú wọn dulkuwesi raltemimi torí ànúṣe sàm tó pín àwọn àwọn tí kó lójú kan tó wọ́n ń sọ fún àníbìsọ́ pé à bẹ́ẹ̀ ti pín kíní yóò dá ẹ̀ ṣe dédé ẹ̀páyà ọlọ́run lọ́dún sọ sọ pé àwọn kan mọ̀ jáde tí wọ́n jọ arákùnrin yìí bí wọ́n ti rí bí wọ́n ti rí bí wọ́n ti rí òun ni eléyìí ní ayé alim nàbí tọ́lì ni wọ́n wá jáde tí wọ́n fojú wọn tí wọ́n dúró ní dúró jama tí wọ́n ní pé ali ti di kẹfẹ́rí wọ́n anhu òun àtàwọn sàábà kan wọ́n ní fanfa tó di pàápàá jùlọ wọn àti Muawiya bin Abi Sufyan wọn àti Aisha radala anha àwọn Khawarij wá ní pé kí ló dé tí Ali fẹ́ fi parí ìjà láàrin òun àti Muawiya tó tún wá yan adájọ́ ipò ìyan adájọ́ yìí ó ti sọ di kèfèrí tọba tó wà wò dáadáa rí pé gbogbo àwọn ibi tí àwọn àwùjọ tẹ́wọn ọ̀dọ́ báyìí bá ti jáde tí wọ́n ń pààyàn pàkópa bóyá wọ́n ń ó yóò ṣòro kẹrí bàbá seventy eighty láàrin wọn tó lágbọ́yé ẹ̀sìn àwọn ọ̀dọ́ náà ló máa ń sábà jẹ kọ́lọ̀mù bàdìgá ṣàánú wọn. wọ́n máa sọ pé innal hukmu illa lillah ní tí wọ́n sọ fún alì lélẹ̀ pé ah, ọlọ́run bá àlékẹ́lá sọ pé ìdájọ́ òun nìkan lòun ní gbogbo ẹni tó bá tún bá dájọ́ lẹ́yìn ọlọ́run bá àlékẹ́lá kèfèrí ni. wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun ẹni tí ò bá ti fi tọ́lọ́run bá àlékẹ́lá sọ kalẹ̀ tí ò bá ti fi dájọ́ kèfèrí ni. àwọn nǹkan ni wọ́n kó jọ tí abdullahi ibn abbas fi lọ bá wọn ipe ẹkọ́ àwọn ẹ̀rí yín jáde wọn lọ́la kọ̀ọ̀kọ́ wọn ní alìyàn adájọ́ ọlọ́run ọba àlékèrà lọ́ba adájọ́ adájọ́ tó yàn yìí ó ti sọ́ di múṣírìkì kèfèrí ni abdullahi ibn abbas ní pé ṣé ẹ̀rí àkọ́kọ́ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ó dẹ̀ gbọ́n tó lọ́wọ́ bá àlékèrà sọ ni pé tíyàn bá múra tó fẹ́ ṣe hajj ìwọ tó bá ti tó bá ilé pa nǹkan ọ̀daràn ọlọ́run bá gan sọ́n suratul Ma'idah ó ní pé ya ayyuhal ladhina amanu la taqtulu sayda wa antum hurum ẹ̀yin tẹ́ ẹ bá gbá ṣọ́ra mi ẹ gbọ́dọ̀ pa ẹ gbọ́dọ̀ ṣọdẹ nǹkankan nígbà tẹ́ wà nípò ihram waman qatalahu minkum muta'ammida fajaza'un mithlu ma qatala minan na'am yahkum bihi dhawa abdullahi ibn abbas ní pé tó bá pa irú ẹran báyìí bó jẹ́ ìrò ló pa wọ́n ọlọ́run bá nìkan ní pé kó yan adájọ́ méjì láàrin àwọn mùsùlùmí wọ́n wá wo ntí ẹran tó pa yìí in tó wọ́ọ̀tì nínú bóyá ara nǹkan mi ni o bóyá màálù ni o bóyá ewúrẹ́ ni o tí ó fi ṣètọrẹ àánú tó bá dé fún àwọn ará ìní tó wà ní maka ó ní ẹ̀gbọ́n tó náà bá nìkan sọ kó yan adájọ́ méjì tẹ́lẹ̀ yóò bá clear tó ọlọ́run bá àlejò sọ pé tókà àtìyàwó bá ní fàǹfà láàrin ara wọn wàyìn kíftún bẹ ní hima shikok fábọ̀ àfúwákàmà min alihi wà hákàmà min aliha in yùrí ìdá ìsìláhà yíwá fìkìlá bẹ ní huma ọlọ́run bá àlejò sọ pé tókà àtìyàwó bá ní fàǹfà ẹ sì fẹ́ ṣe àtúnṣe hakaman ẹ̀rọ wájá ọlọ́run bá àlekè yóò jẹ́ kí wọ́n rí àtúnṣe ṣe hakam lọ́lọ́wọ́n bá nìkan pé wọ́n wọ́n ju eléyìí lẹ̀ kí lẹ́lẹ́ẹ̀kejì wọ́n lè rí ẹlẹ́ẹ̀kejì ní pé ali ó lórí láyà ó bá wọn Aisha lọ́la anha ó bá wọn já ogun kò wá mẹ́rú kò kẹ́rù abdullahi abbas ni pé ṣé eléyìí náà ni wọ́n ní ali ṣé yóò mú yàáyín ṣé yóò mú bẹ́ẹ̀ ni ẹdí kèfèrí torípọ́lọ́ wọn bá dìkan sọ suratul ahzab pé annabi aula bi mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum pé àwọn ìyàwó ànábí o ìyá ni wọ́n jẹ́ fáwọn mùsùlùmí òdodo tẹ́ ẹ bá ní pé alì lẹ́tọ̀ọ́ láti mú aisha lẹ́rú ẹdí kèfèrí tẹ́ ẹ bá ní pé aisha radala anha kìí ṣe yáyín ẹdí kèfèrí bákan náà ẹlẹ́ẹ̀kejì tún jábọ́ wọ́n ní kílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ali ó pa amirul mu'minin ó parẹ́ nínú orúkọ ẹ̀ nígbà tí wọ́n fẹ́ ṣe agreement wọ́n fẹ́ reconcile nígbà tó ti pa orúkọ ẹ̀ rẹ́ tí ó bá ti lè jẹ́ amirul mu'minin olórí àwọn mu'minin amirul mushrikin ni olórí àwọn ẹlẹ́bọ ni kàdálíkà sawwalat lahum shaytanuhum olórí àwọn mushrikun ni abúláàlú abbas náà gbé ẹjẹ́ sọ tẹ́ mọ̀ fún yín òṣìṣẹ́ mọ́sálàsálàm nígbà tí òun àtàwọn ará maka tí wọ́n fẹ́ lágrímẹ́ǹtì tí wọ́n nígbà agreement yìí láàrin àwọn ará maka àti muhammadu rasulullah àwọn ará maka níbi irọ́ tó bá jẹ́ ìpè àgbà ẹgbẹ́ rasulullah ní ẹni àní bẹ́ẹ̀ ogun ó pa rasulullah rẹ ni lọ́jọ́ náà lọ́hùn ali fúnra rẹ̀ ló ń kọ agreement yìí tí wọ́n rẹ̀ sọ́sọ́lá kò mọ́kọ́ kò mọ́ka àwọn sọ́sọ́lá sọ wọ́n lè pe pàkínì rẹ̀ alìgbè láyé mi nípa rẹ̀ ọ̀rọ̀ ìwà ní sọ́yẹ́ bukhari anábìnrin gbígbó ló wà sallallahu alaihi wasallam ó ní pé òun ó fi parẹ́ ṣé nígbà tí ó wá jẹ́ Rasulullah ṣó ti wá di Rasulu Ṣaitan ni wọ́n ní pọ̀pọ̀lọpọ̀ náà àwọn kàwárìjì wọ́n kó àwọn pàrùpàrù tí wọ́n dì sí orí wọ́n kojú sílẹ̀ wọ́n wá padà pé ah, àwọn túbá if you give them heaven they will ask of God àwọn ní àríwá ló padà bá jogun tó pa wọ́n ní ìpakúpa ìjáde wọn bí Pakistan ìyẹn kọ́kọ́ jí ní àrọ́jọ́ kan a lọ mọ́ṣáláṣí àwa blu ẹ̀ anugbe jihad fi sabilillah shahid mina shuhada usfur mina asafir janna pé a ah, eléyìí lára àwọn tó kú sójú ọ̀nà ọba àlejọ́lá ni lára àwọn ẹyẹ àlìjánà ni hadha shakiyun eléyìí wà lára àwọn tó yọ lórí burúkú jùlọ gẹ́gẹ́ náà kò bá jẹ́ kèfèrí ni kí wọ́n mú kèfèrí ká wá dàdùbílẹ̀ kí wọ́n máa dú wọ́n ní pé haza ma kọ̀ọ̀láwò islam yẹ́dùnà lélẹ̀ àtọmọ àtobìnrin àtàgbàlagbà wọ́n do everybody kọ́lọ̀n balùgá ṣàánú wa òṣìṣẹ́ sọ́rọ̀ nígbà bá ti rí irú wọn anúṣẹ́ nígbà láwọ adrọ́pùtùhùn tó yẹ pé mo bá wọn láyé ni la àtúlánàhùn kọ́tùlọ́láàd wọ́n pa wọ́n run bọ́lọ̀ wọn bá lékè ọlá ṣe pa ìran adìrun láwọn àfáà kan fi ní pé alkhawarij kufar nípa àwọn khawarij jẹ́ kèfèrí gan ni wọ́n gẹ́bí imam bukhari àti asamatu sheikh ibn baz rahmatullahi gẹ́bẹ̀ náà arúsàmgbé lára àwọn àmì kéékèèké tí ó mọ̀ ṣẹlẹ̀ ni pé hurudu dajjalina kadhabin kullum yadda'i annahu nabi pé àwọn bíi 30 wọ́n jáde nínú umma yìí tí ó mọ̀ sọ pé ànábì làwọn náà lára àwọn arẹ́ntàǹpẹ̀ ní sajah obìnrin lélẹ́yìn ataglabiya tó wá láti ìran Bani Taglab àti Musailema al-Kadhab Musailema tó rán lánàbí lòun náà sàjá pé rẹ̀ nínàbí yà mùsẹ́lẹ̀mà pé rẹ̀ nínàbí àméjì bá fẹ́ra wọn àwọn sàbí gbógun ti wọn wọn pa wọn pakúpa ogun iná máa ń pè ní ogun yamama ẹni tó pa hamza rọ́dẹ̀lá anhu wahshi ibn harb òun ló pa musailima wọn ló máa ń sọ ní pé kọtàltù khairan nas wakadhalika kọtàltù sharran nas ó yẹ pé mi mo pa hamza rọ́dẹ̀lá anhu èmi náà mo pa musailima eléyìí ti ẹ̀pẹ́ lè rẹ tó bá ti pẹ́ṣẹ̀ ni gẹ́bẹ̀ náà rí muktadnu ibn ubay ibn abid al-thaqafi láyé wọn tabi'in àrí harith ibn sa'id al-kadhdhab awari ní 19th century tó kọjá lọ yìí arákùnrin kan ní pakistan mirza gulam ahmed al-qadiyani olórí àwọn ahmadiyya ló fi jẹ́ pé ọ̀rọ̀ àwọn ahmadiyya ó burú jù bá ti máa ń wò lọ tí kèfèrí yahudi àbí nasara tó bá pa ẹran tí ó sọ pé lórúkọ jésù ó kọ̀ pa ẹran wá fún wa pé ẹgbà ẹ̀tọ́ nínú ṣẹ̀rẹ̀ islam ká

àwọn ìran méjì àwọn èèyàn kan wà tí òun ò tí rí wọ́n sì padà jáde ní sinfani min alinar ìran méjì ni wọ́n àwọn kan kó mú wọ́n ma na àwọn èèyàn náà kúnà àwọn dictators despots tyrants tí ó ma fìyà jẹ àwọn èèyàn wọ́n ma lù wọ́n lùkulù irú ni Saddam Hussein kọ́nàbà àlùjábà foríjìn so nígbà tí ó di pé ọwọ́ fẹ́ bà eh, Saddam Hussein lọ sí court lọ́nà bá gbé kúrán ló ń kà ah, Saddam ta mọ̀ náà nì yọ́n fẹ́ pa ló sọ láìláì lọ́la àṣíwọ́n náà mọ́ náà ibi tí Saddam balẹ̀ jẹ́ tó kọ́lọ̀n bá àlìgábá foríjì anúsá ní gbóhùn òtí ni wọn ṣùgbọ́n wọ́n pọ̀ tí wọ́n mọ̀ jàwọn yóò mọ̀ lu àwọn èèyàn lùkulù ó tún wá nígbà wọn kan wà obìnrin làwọn o kàṣíyà tún wọn wọ aṣọ ṣùgbọ́n pẹ̀lú bí wọ́n ṣe wọ aṣọ yìí ariat amsterdam gbóhùn ò tí rí wọn ṣùgbọ́n àwa ti rí wọn nísìnyí micromini spaghetti gbogbo àti gbogbo àwọn ẹ̀rọ̀dà tí àwọn èèyàn ń wọ̀ káàkiri ẹni yóò múra bí búrẹ́dì ẹgbẹ́ búrẹ́dì wọ aṣọ láìlọ́nù ṣùgbọ́n gbogbo ti rí láàmà rí so àwọn ọmọ sọ́sọ́ àmú ròyìn wọn ó ní pé irú àwọn eléyìí láàyè kúlẹ̀ jẹ́nà wọn ní wọ àlùjẹ́nà wọ́n láàyè gídìnà háhà wọn ní gbóhùn àlùjẹ́nà wọ́n ìnà rí háhà láyé ìjàdù fìmàsírọ̀ ti kẹ́lẹ́wà kẹ́lẹ́ a sì mọ gbóhùn àlùjánà láti distance báyìí báyìí báyìí ṣùgbọ́n wọ̀nyí wọ́n ti ní gbóhùn àlùjánà rárá gẹ́bẹ̀ náà nínú àwọn àmì kéékèèké tí a fi dánu dúró lọ́wọ́ ní ẹ̀yìn bí àwọn àmì kéékèèké yìí òní qabdul ilm ìmọ̀ kúrò ní orílẹ̀ nínú sọ́ọ̀ Bukhari àti Muslim òṣìṣẹ́ mímọ́ àwọn àsìkò kan wà tó yẹ pé wọ́n gbé ìmọ̀ kúrò lẹ̀ àìmọ̀ kan wà pọ̀ nínú àdífì míì òṣìṣẹ́ islam wé wọn sọ Bukhari àti Muslim bákan náà ó wá ṣàlàyé bí wọ́n ti kó mọ̀ kúrò lẹ̀ wọ́n gbé inna Allaha la yaqbidu al-ilma intiza'an min suduri nas kí ṣe pé lọ́wọ́ kọ̀ kókóra ní hátà ìdàlám yóò kí alimán tó bá di pé Ọlọ́run bá lékẹ́ lọ́wọ́ wá ṣẹ́kù olùmọ̀kan lórílẹ̀ mọ́ ìtàkọ́dà náà sọ̀rọ̀ ọ̀sán jùhálà àwọn yóò wá máa aláìmọ̀kan ó wà mú wọn ní àwọn tí wọ́n mọ̀ béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ wọ̀fọ̀sú ìlú wọ́n mọ̀ béèrè lọ́wọ́ wọn kí ni ìdájọ́ eléyìí kí ni ìdájọ́ eléyìí fa afta obìnrin ẹni àwọn náà sì mọ̀ mú ìdájọ́ wá lórí àìmọ̀kan fàdọ́lù wọn sọnù fàdọ́lù wọn tún wá sọ àwọn èèyàn nù so irú wọn tó wá pọ̀ lọ́rẹ́ aṣẹ́gbàkà bòzé inú tíra wọn àtàálùm wọ́n ní arákùnrin kan wà gbogbo bí ìtàn abẹ́rẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ti ní ìdáhùnlẹ̀ ah, ah, àwọn yóò wò pé ọkùnrin ń parọ́ ni àmọ́ kí wọ́n plan wọ́n wá lọ ọ̀nà ọ̀hún gbólóhùn kan kẹ́límọ̀ kan lọ́hún tí ò ní pìlẹ̀ lárúbáwá kùnfùṣàr ọ̀hún alọ́ba àfà ẹjọ́ ń jẹ́ mọ́ tó ń jẹ́ kùnfùṣàr ń jẹ́ àà èso kan ni yẹ́mẹ̀ ní ti máa wù tí ràkúnmí bá jẹ́ yóò ní láìláìlá ìrọ́sí wá wọkùn ìlẹ́wù báyìí kò mọ̀ pé wọ́n pàrọ̀ kò mọ̀ pé wọ́n kì ní ẹni wọ́n lẹ́kì ẹnìkan náà tí wọ́n ti gbé fọ́tọ̀ àwọn àfá wà pé àwọn àfá sọ báyìí kí náà yìí rí sí olùgbé kóòtù kàdáàlì èmi náà sọ tí wọ́n sọ ọlọ́run wọn múnjọ́ kan àwọn àfá méjì ọ̀rọ̀ wọn wọ́n takora wọn ó wá tún gbé kàdáàlì bẹ́ẹ̀ náà lèmi náà sọ ah, wọ́n takora wọn ó ní tẹnà kóòtù kàmà tẹnà kọ́dọ̀ èmi náà takora mi bí ó ti takora wọn ló bá fi kílẹ̀ sáwọn ìpè eléyìí òpùrọ̀ ni mufti shafi, yìí eléyìí débi gbọ́n fi jẹ mufti tí wọ́n ti wá gbé ọ̀rọ̀ lọ́rọ̀ yìí ni fi ikọ̀ lan fi madhab shafi gba ọ̀rọ̀ méjì ló wà ní orí ọ̀rọ̀ nínú madhab ṣáfì yà ah, gbogbo ìṣe wọn ń jọ̀rọ̀ méjì méjì wọ́n bá béèrè <laughs> fi mọ́tàbí ṣáfì pé ṣọ́lọ́wọ́n bá lẹ́gẹ́lá ń bẹ ń gbé ọ̀rọ̀ méjì wà lórí àwọn àfáàdà mọ́lá ah, òpùrọ́ níwọ̀n yìí àwọn àfọ́ òní yapa níbi eléyìí ó mọ̀ bèèrè lọ́wọ́ wọn ó sì mọ̀ múdájú ẹ̀sìn wa ó sọ àwọn èèyàn nù àwọn ó sì sọnù kọ́lọ̀ bá àdíká kó yà wáyà wọn. nínú wọn ni ó sọ pé kò sí tó ń jẹ́ hijab nínú nínú ṣẹ̀rẹ̀ Islam pé ẹni wá wọ spaghetti ẹni tó wá wọ jeans hijab náà ni lára àwọn àmì òpin ayé òun nìyẹn tẹ́ni ẹ bá wọ́n ń sọ àwọn alátàràdọ̀ ọ̀rọ̀ yẹn ẹ tún máa dáwọ̀ èèyàn tó máa tún wá parí pé Allahu Akbar tí mọ́ṣáláṣí àmì ẹgbẹ́ náà ọ̀rọ̀ dé kọ́nà ọ̀bàgá ẹni tó bá máa wọ́n kan yẹn ara máa ta inú ilé gbé ń gbọ́ lórí tẹlifíṣàn ni ara máa ní gbé ah ilé ń parọ́ fáwọn èèyàn ni àwọn èèyàn ń tẹ̀lé kọ́nà ọ̀bàgá ṣàánú wa ẹ wá dé àwọn alamọ́tò sa al-kubra àwọn tí wọ́n jẹ́ àwọn àmì ńlá yìí akọ̀mẹ́nubà wọn díẹ̀ díẹ̀ nítorí pé kò sí àsìkò lọ títí alẹ́bùsọ́m ní pé ó wọlé wá bá wọn sàábé ó wà ní wọn tí wọ́n ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láàrin ara wọn wọ́n ní kílẹ̀ ń sọ wọ́n wá dáhùn pé à ń sọ píparẹ́ ilé ayé ni wọ́n ní bí a <coughs> faqal innaha lan takuma hatta taraw pé ilé ayé ò ní parẹ́ o àfi tẹ́ bá rí àwọn àmì mẹ́wàá yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní kà fún wọn ad-dukhan yìí bíi Eh, smoke àwọn sàábì kan bí abdullahi masoud wọ́n gbàgbọ́ pé léyìí ti ṣẹlẹ̀ àwọn afá kan ní pé èyí tó ṣẹlẹ̀ láyé àrùn sàsálàmù yàtọ̀ fèyí tí ó ṣẹlẹ̀ ní ìgbẹ̀yìn ayé adajal arákùnrin tá ń pè ní masih dajal tí ó pín fìtínà kaaro ilẹ̀ ayé adáàbà ẹranko kan tọ́lọ́mọba àlékè ló gbé dìde tí ó mọ báwọn èèyàn sọ̀rọ̀ tí ó sì mọ gí àwọn èèyàn jẹ pé ẹ̀yin ò mọ ọlọ́mọba àlékè ọlá ni lára tùlù ìṣàmùsì mi magribi ha ibùwọ̀ oòrùn òun ó padà yọ ń bẹ̀ lára nùzúlù isa ibn mariam ó ń gbé isa ó sọ̀kalẹ̀ lára wọn problem tó yá níná ní a rí lára wọn tí àyà effrontery and audacity tí àyà wọn kí débi gẹ́wọ́n pé kò isa ò padà bọ̀ mọ́ tí bá ṣe pé arípa àwọn àfáà kan náà tí wọ́n ṣe àṣìṣe àwọn náà sọ̀rọ̀ ẹ̀ ni ó yẹ kí àwọn máa lẹ̀ wọ́n ní kéfèrí ni torí pé ìpèyàn ní káfíìrì nínú ṣẹ̀dá islam in tó fẹsẹ̀ rinlẹ̀ ni in táwọn àfáà máa ń ṣàlàyé ní pé gbogbo májẹ̀mú gbọ́dọ̀ pé gbogbo tí ó kọ́ ní ká pẹ́ ní ẹni kéfèrí ó sì gbọ́dọ̀ kúrò mẹ́ka tó pẹ́ ní kéfèrí ṣùgbọ́n pé wọ́n kí ń gbẹ̀yàn kéfèrí alhudud waljinayat ipa ipe àwọn ìjìyà tí sẹ́rí alákalẹ̀ fáwọn tí ó bá kó mọ̀ tó fi islam lẹ̀ so ní lára ẹni pé kéèyàn in tó fẹsẹ̀ lẹ́nu sẹ̀ríà kéèyàn gbára nù pé nǹkan yóò ní ṣẹlẹ̀ lára ẹni nuzul Isa ipe Isa sọ̀kalẹ̀ thabata thubutan mutawatira ìtumọ̀ thubut mutawatir ni pé bí àwọn aya Qur'an ṣe fẹsẹ̀ rinlẹ̀ òun ni pé Isa ń padà bọ̀ bẹ́ẹ̀ ló ṣe fẹsẹ̀ rinlẹ̀ èèyàn ò gbọ́dọ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n aláwọn kan tó yẹ pé láti ìpìlẹ̀ ayé wọn tí wọ́n fi filẹ̀ ayé lẹ̀ lárúbá ni wọ́n ṣàn kàṣà wọ́n ka bàlágà wọ́n ka mọ́ntìkì èsì àárọ̀ kìnà in tí wọ́n ka nìyẹn wọ́n wá ka lárúbá yẹn débi pé ọ̀rọ̀ ìsìn wá dàrú mọ́ wọn lọ́wọ́ tí sábà ń padà bọ̀ kí ló ń bọ̀ wá ṣe táwọn ẹbí sàṣà ní pé ń bọ̀ so kọ́lọ̀ ọ̀bẹ̀lẹ̀gá àtúwárí kan nu wọn tó ń ṣe comparative by tó ń tẹ ìyẹn tẹ̀ tún wá kọjá là ó ní àwọn ibùdó kẹfìrì yẹn pé kí náà mọ ọmọ kankan pé wọ́n jáde kó nu ìlú wọn lọ́bí sọ tí wọ́n ń sọ yẹn òun ní píkítọ̀ bíi ti isa tí wọ́n sin sí gan báyìí so irú arákùnrin ẹ̀rẹ́ káwọn èèyàn ká ṣe tàvír kákìlọ̀ fáwọn èèyàn kí wọ́n má gbọ́mu tó máa ń sọmọ́ ni torí pé n tó súnmọ́ ni pé àwọn àdìsókè àwọn ahmadiyya òun ló ń dọ́gbọ́n gbé jáde yẹn ahmadiyya náà gbà pé isa ti kú pé kò padà wá mọ́ gbẹ̀yìn tí ó padà dé òun náà ni mirza gulam ahmad al-qadiani ti kọ́lẹ́ra pa ní india yẹn gẹ́bẹ̀ náà yájújú àmà àjújú àwọn ọ̀ràn kan nínú ọmọ bà ní adam òní yájújú àti májú tọ́lọ́wọ́n bá lékè ọlá fi Dhul-Qarnayn tó fi sí wọn mọ́bì kan wọ́n ṣùgbọ́n tó bá di ìgbẹ̀yìn ayé wọn ó padà jáde hadith tó wá nínú sọ́ọ̀ Bukhari ipe tí wọ́n bá kọ́ ọmọ ànábì adam jọ 999 every 1999 ọmọ wọn náà wọ́n ní àwọn Yájùj àti Májùj àwọn ni ó mọ make up the bulk of the naira 99 tí ó mọ rù sí ní iná gẹ́bẹ̀ náà alẹ́sìlámi ni pé àwọn ilẹ̀ rírí earthquake mẹ́ta kan tí ó lágbára yóò ṣẹlẹ̀ khasfun bin mashrik wa khasfun bin maghrib wa khasfun bin jaziratul arab pé ìkan ṣẹlẹ̀ ní mashrik west ìkan ṣẹlẹ̀ ní east ìkan ṣẹlẹ̀ ní west ìkan ṣẹlẹ̀ ní east ìkan ṣẹlẹ̀ ní jaziratul arab ìyẹn present day saudi arabia ẹlẹ́ẹ̀kẹwàá òun pé iná kò ṣẹyọ láti yemen tí ó lé àwọn èèyàn tí ó lé wọn lọ sí ibi tí a ti padà gbé wọn dìde táwọn àmì ńláńlá yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ <coughs> taoba kò ní lápá mọ́ láwọn àsìkò yìí ló fi jẹ́ pé ọ̀rìn ọ̀nì kí wọ́n ti múra kalẹ̀ káwọn nǹkan yìí dé ọlọ́run bá dìgbà sọ́sọ́rọ́tò anam verse one fifty eight هل ينظرون إلا أن تأتي الملائكة أو يأتي ربك هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك ṣé ẹ̀yin kèfèrí ẹ̀ ń dúró de pé kọ́lọ́run bá lékè ọlá sọ̀kalẹ̀ àbí káwọn màláìka sọ̀kalẹ̀ ni àbí kí àwọn àmì tá a pè ní àmì pé ilé ayé ó parẹ́ kó sọ̀kalẹ̀ ṣé tẹ́ ń de eléyìí ọlọ́run bá sọ pé yawma ya'ti ba'du ayati rabbik táwọn àmì bá ti bẹ̀rẹ̀ sí ní dé la yanfa'u nafsan imanuha tó wá gbọ́gbà tó ráwọn àmì ọlọ́gbà òun wá gbàgbọ́ nísìn o kò sí dáadáa tí gbàgbọ́ yẹn fẹ́ ṣe fún yóò wọ̀nà náà ni kọ́nà màríkáyà wáyà imanuha lam takun amanat min qabl aw kasabat fi imaniha khayra qul intadhiru kó yà wá ya àwọn nǹkan yìí kọ́lọ̀ọ̀bà àríkẹ́ alákún fún ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ tí a bá máa ń gbọ́ news dáadáa tí a gbọ́n tó ń ṣẹlẹ̀ ní Syria tí ó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ náà bí ó ti ń pa àwọn ní ìpakúpa bẹ́ẹ̀ náà ni ní Yemen bẹ́ẹ̀ náà ni ní Iraq ni àwọn èèyàn àtọmọdé kan pa àwọn ìpakúpa lára àwọn àmì ìpínlẹ̀ yóò ń parẹ́bọ̀ náà nìyẹn ẹni yẹ́kìtìrìfìlà alharaj pé pípa èèyàn yóò mọ pọ̀ sí tí láyé bá ti ń bọ̀ wá parẹ kọlọmba àníkẹlá kó bá dó ti àwọn ọmọ ìyá wa ní gbogbo ibi tí wọn bá wà tó bá tẹ̀jẹ́ pé àwọn náà fi ọwọ́ ara wọn fa fìtínà lórí ara wọn lórí kọlọmba àníkẹlá bá dáríjì wọn kó bá wa ṣàánú wọn kó bá wa tó àwọn olórí àwọn mùsùlùmí kó bá wa tún wọn ṣe ẹni tí ó fi àjẹ wa kọlọmba àníkẹlá kó má yàn lórí lé wa lórí ọlá àti tóbi lágbára ẹ àwọn dàjàlúnà kàdàbùn kọlọmba àníkẹlá kó yà wáyà wọn àwọn tí ó mọ sọ àwọn èèyàn nù kọlọmba àníkẹlá tó àṣírí wọn ọlá àti tóbi lágbára ẹ kúmìnà